الحمد لله رب العالمين الحمد لله الحمد لله على نعمة الإسلام علينا ثم الصلاة والسلام على خير خلق الله على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe síyàmù tòní rọrùn fún wa ní àtìgbà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní jẹ́ ọjọ́ kẹtàlá nínú oṣù Ramadan ti lálẹ́ ètò tí ọmọdé ṣe ti gbọ́ wa ní àsìkò yìí báyìí náà ni ètò yín ètò wa tí à ń pè ní hudan wa bushro eléyìí tí àwọn olùmọ̀ wa tá a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ni wọ́n máa bá wa ṣe àlàyé ọ̀rọ̀ náà àfáàfáà ni ẹni tí ò ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ni adoktor sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní ẹ̀sánú ajé area nílùú ògbómọ̀ṣọ́ wọ́n kí ọlọ́ọ̀bá alekẹ́lá kí ó jẹ́ kí àgbọ́yé ọ̀rọ̀ náà kó dé ìsẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa ní orí dáadáa kí ọlọ́ọ̀bá kí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti lè bá a sọ ọ̀rọ̀ náà àmín. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. a ti sọ nípa ká ní ìgbàgbọ́ sí bíbẹ ọlọ́run a fẹ́ sọ lónìí nípa orígun kejì nínú orígun gbígbọ́ ọlọ́run ọba gbọ́ eléyìí ti ṣe al-imanu bi rububiyyatillah ká ní ìgbàgbọ́ sí jíjẹ́ olúwa ọlọ́run ẹlẹ́dàá wa tó má bí ọ léèrè pé ta ni olúwa dá wọn lóhùn pé Allah ọlọ́run ni nítorí pé a gbọ́dọ̀ gbàgbọ́ pò ní olúwa kí wàá ní ìtumọ̀ ká gbàgbọ́ pò ní olúwa. ìtumọ̀ rẹ̀ ní ká gbàgbọ́ pé onìkan náà ni adẹ́dà àti pò ń lo da gbogbo àgbà ńlá yìí ètò tóbi nínú àwọn ẹ̀dá tá a lè rí àti èyí tá a lè rí èyí tó kéré nínú wa àti èyí tá a tiẹ̀ lè fojú lásán rí ṣíṣẹ̀dá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọwọ́ ọlọ́run náà ló ti wà àti pò ń gan òní alákòóso lórí gbogbo nǹkan ó ń lọ́ bá. tó máa mú ní bẹlẹ́mìí láàyè òun lọ́ba tí máa pa ni ikú ẹnìkan ọ̀sẹ̀yìn ọlọ́run yàtọ̀ sí bí wọ́n ti ṣe máa sọ tó ṣe pé tágbàlagbà bá kú ó làmúwọ́ ọlọ́ọ̀ni ṣùgbọ́n tó bá ti pọ́ ọmọdé ló bá kú ọ sọ yìí pé sọ́lọ́ náà ló tún ṣèyí ẹ má parọ́ mọ́ lọ́n ọlọ́run ò ṣebí ènìyàn ní ẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí tí yorùbá máa fi dáṣà ó yẹ kó gbàgbọ́ ní gbígbàgbọ́ pọ́lọ́n lolúwa ẹnìkan ò sí tó lè mú ọmọ abẹ láyé tó yàtọ̀ sọ́lọ̀ ẹnìkan ò sì sí tó lè pa ọ́ tó yàtọ̀ sọ́lọ̀ àìtí ikú rẹ ọjọ́ kú rẹ ni ò tí tó tọ́jọ́ kú rẹ bá tó tí gbogbo èèyàn ti ń bẹ láyé tí wọ́n bá ní kọ́ ọmọ lọ lílọ lọ́mọ lọ́mọ wọn lọ́wọ́ ọlọ́wọ́n ọba ló máa ń ṣe gbogbo eléyìí ká gbàgbọ́ pé ọlọ́run ọba lọ́ba tó máa ń rọni lọ́rọ̀ ẹni tó ní ọlọ́run ló fún ẹni tó sì kù díẹ̀ káàtó iṣẹ́ ọlọ́run náà ni ẹnì kan ò sí tó ti pé tá a bá ti mà á mímọ̀ rẹ̀ tó láti sọ aláìní dẹni tó ní ẹnì kan ò sí tó ti pé tá a bá ti súnmọ́ sísúnmọ́ tó láti sọ aláìní dẹni tó ní ẹnì kan sì sí tó jẹ́ pé òun fúnra ara rẹ̀ kódà kó ti pọ́ lọ́wọ́ ọba ọ̀fẹ́ ó lè bá ní sọ̀nà bá ṣe dolówó wàláhì kò sí ọlọ́run bá nìkan ló máa ń rọni lọ́rọ̀ torí owó tó ní yẹn ọlọ́run bá ló fún ẹ ìwọ náà tó sì ṣàì ní ọlọ́run bá náà ní àti pé ọlọ́run bá yìí òun náà ní alágbára ọba tí agbára rẹ̀ nípa ta lẹni náà kí ni nǹkan náà tí agbára ọlọ́run ọba ọ̀ka ọlọ́run ọba ní alágbára gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá ọ̀lẹ́ lásán ni wọ́n ká gbàgbọ́ pẹ̀lú gbogbo ń ta kàkálẹ̀ yìí ń bẹ nínú ẹ̀mí kálukú wa pé bẹ́ẹ̀ náà ni kò lè ṣaláì jẹ́ bẹ́ẹ̀ oníkálukú wa ló gbà yìí ọlọ́run ọba ló dáhùn oníkálukú wa ló gbà pé bàbá àtìyá òun àwọn ṣeré ìfẹ́ léyìí tó ṣe pé kádàrọ̀ ọlọ́run dídá tó fẹ́ dá ọ ìnìwọ́ fi dé bàbá wa kọ́ ló dá wa bẹ́ẹ̀ ni ìyá wa kọ́ ló dá wa àti pé oníkálukú wa mọ̀ ètò ilé ayé ò lè wà báyìí kọ́mọ lẹ́nìkan tó ṣe pé ń ṣàkóso rẹ̀ kọ́mọ lẹ́nìkan ti ń darí ẹ̀ a sì mà gbàgbára wa kọ́ là ń fi bẹ̀ àti wípé kìí ṣe pàwọ́ ní wù tá àkọọ́lẹ̀ ọlọ́run àti pàgbára ọlọ́run ni àrísìkì agbára ọ̀kan àrísìkì torí pé pàgbára bá kan àrísìkì ẹ bá wò láyìíká ẹ rí i pé àwọn ẹni tí wọ́n lówó tí wọ́n lówó tí wọ́n lówó tí wọ́n lówó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n lẹ́jú sólọ̀ wọn ò lágbára wọn ò lágbára ṣùgbọ́n lọ́wọ́ ọba ló wù láti fún wọn lárìsìkì ọlọ́run fún wọn lárìsìkì àwọn èèyàn kan wà tó lọ́run fún ní agbára jẹ́kú tó bá gbé àpò àpò àgbàdo òun fúnra ara rẹ̀ ni yóò gbé àpò àgbàdo yìí rù ó lè two hundred kilograms yóò rù ní kódà tẹ́bà tó gbé mi lé lórí yóò tún rù ni àbúrò ráwọn èèyàn tí ń ru símẹ́ǹtì ni o ò béèrè wo ni mélòó gan ni kilograms tó wà nínú símẹ́ǹtì àpò kan fifty ẹlòmíì ó sì gbé méjì yóò sì gbé kandíyàn tó ń ti bó ṣe wá lágbára tó ẹ rí i pé èkú káká ni ó fi máa jẹun nígbà tó ti pọ́ lọ́wọ́n bá wa kì í sagbára ní ti ń pín àrísìkì ẹni tó bá fẹ́ ike yóò lárísìkì ló máa ń lárísìkì òun lọ́ba tí rọni lọ́rọ̀ sẹ́wárí àtẹ̀mí àtiwọ́ àtàwọn tí wọ́n ní púpọ̀ àtàwọn tá a ní díẹ̀díẹ̀ gbogbo wa pátá lọ́lọ́run pín tiwa fún wa gbogbo wa pátá la lárìsìkì tiwa torí pé gbogbo wa pátá náà la ní tọ́lọ́run fún wa tẹnìkan kan lè pọ̀ tẹnìkan lọ ni gbogbo wa la mẹ́lẹ́ yìí nínú ọkàn wa ẹnìkan ò sì ti ń jan pátá àbí ti ń jiyàn nípa eléyìí gbogbo èèyàn pátá lọ́gbà ọlọ́run sọ nínú suratu Zukhruf aya eighty seven ọlọ́run ní wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah ọlọ́run ní mo búra o tó o bá fi lè bí wọ́n léèrè kíkẹ́ ta lẹ́nu tó tiẹ̀ ṣẹ̀dá wọn ọlọ́run ní mo búra pé wọ́n dáhùn yìí pé Allahu ni àbí wọn kọ́ ta ló dáhùn ọlọ́run tó sọ yìí pé wala in sa'altahum man khalaqa as-samawati wal-ard. ليقولن خلقهن العزيز العليم ọlọ́run tó sọ nínú sọ́rọ́ tó zọ́kọ̀rọ̀ fún yìí kan náà àyà kẹsàn-án ó ní mo tó búra pé tó o bá bí wọn léèrè ìta lẹni tó ṣẹ̀dá àwọn sánmà tilẹ̀ mo búra pé wọ́n dáhùn yìí pé allahu ni ọba tó ṣe náà lálágbára tó borí gbogbo agbára olùmọ̀ nípa gbogbo nǹkan ọlọ́run ọba tún ní qul man rabbus samawati as-sab'i wa سيقولون الله من سورة المؤمنون آية 86. ألا ọlọ́run ní tó bá tún bí wọ́n léèrè ta ni olúwa àwọn sánmà àwọn sánmà méjèèjì ta lolúwa tó dà tó bá tún bí wọ́n léèrè pé ta ni olúwa tó dà gan ọ̀lànlá ọlọ́run ni wọ́n dọ̀ ọ́ lóhùn pé Allah gbogbo eléyìí ní tèmi pẹ̀lú rẹ̀ náà mà ní ntí mi pẹ̀lú rẹ̀ náà mọ̀ ni kò sẹ́ni tó lè dá nǹkan kan sẹ́ni tó lè gbogbo nǹkan. irú àwọn àyà tó tọ́ka sí wọ́n pọ̀ nínú alukur'an kódà gan nínú alukur'an ọlọ́run fún wa nírò pé àwọn aláìgbàgbọ́ àwọn ọ̀sẹ̀bọ àwọn gan gbà ipe ọlọ́run ọba lolúwa nítorí pé ònìkan ló lè dẹ́dà ònìkan ló lè rọni lọ́rọ̀ ònìkan ló lè múni máa àti wípé ẹnìkan ọ̀tako eléyìí o nínú àwọn èèyàn àyàfi ẹ̀ta oró èèyàn nínú àwọn èèyàn tó ń tó sì ṣe pé agídí òun náà wọ́n kàn ń ṣe lójú ayé ni ṣùgbọ́n nínú wọn wọ́n mọ̀ dájú pé àwọn kàn tanra àwọn ni ọlọ́run ọba fi yé wa nípa àwọn ẹni tó eléyìí eléyìí tí ó ń bẹ lórí oyè ní ayé anabi musa tọ́lọ́run anabi musa aleyhi salam sí fáráò yìí òun tako jíjẹ́ olúwa ọlọ́run òun gan alára ń pera rẹ̀ lólúwa àmọ́ ńṣe ní sọ bẹ́ẹ̀ lójú ayé ṣùgbọ́n mọ̀dénúdénú kò ń tan oúnjẹ ni ẹ̀gbọ́n tó sọ fáwọn èèyàn rẹ̀ ni gẹ́gẹ́ bó tó sọ fáwọn èèyàn rẹ̀ ní rọ́ọ̀pá gẹ́gẹ́ bó ti wá nínú Suratul Qasas. àyà kejìdínlógójì òní ma alimtu lakum min ilahin Emi èmi ò mọ̀ pé lọ́lọ́ mi ìtọ́ yàtọ̀ sí mi o èmi ọ̀bá yín mọ̀ pé lọ́lọ́ mi ìtọ́ yàtọ̀ sí mi lẹ́nu rẹ̀ ìwọ Fíráúnà ìwọ ló dára rẹ̀ anabi Musa aleyhi salam òun náà ń bá sọ̀rọ̀ láti fi yé pé nǹkan tara rẹ̀ jẹ ni wá nínú àyà kejì lẹ́yìn لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وانا ما dájú pé ẹnìkan kọ́ ló mú àwọn àmì yìí wá o bí Musa ṣe máa sọ pọ̀pá sílẹ̀ aleyhi salam tí pọ̀pọ̀ dejo ńlá tí fi ra ọ̀nà náà tí ò ní lè mú mọ́ra tí ọ̀fẹ́ túlẹ̀ pé mú ejò rẹ̀ ọ̀fẹ́ pa mí Musa aleyhi salam bó ti ṣe máa ń kọ́wọ́ bọ́nú aṣọ rẹ̀ tó ṣe pé ń gbọ́ ọba mú jáde ọwọ́ òdi ntọ́mọ́lẹ́gbò àfi bí ìgbà tó òrùn bá yọ tí fi ra ọ̀nà ó tún ah dákun dá ọwọ́ rẹ padà ọfẹ́ fọ́ wa ni sọ ìwọ náà mọ̀ pé kò sẹ́ni tó lè ṣe léyìí àtàwọn àmì míì àtàwọn àmì míì tọ́lọ̀ ń dẹ sí wọn bí bọ́lọ̀ ń ṣe dẹ àwọn ọ̀pọ̀lọ́ sí wọn tọ́lọ̀ ń dẹnu orí sí wọn tọ́lọ̀ wọn bá wa tọ́ dẹ omi sí wọn títí táwọn àmì yìí fi pé mẹ́sàn-án ọmọ pé ẹnìkan kọ́ ló mú àwọn àmì yìí wá o tí ìbá kó lè bá a jẹ́ àríwòye àríkọ́gbọ́n àrígbọ́lọ́ngbọ́ fáwọn ẹni tó bá ní làákàyè ọlọ́run bá tiẹ̀ sí yé wa ipa àwọn èèyàn firawuna àti firawuna gangan fúnra ara rẹ̀ wọ́n kàn takò jíjolúwa ọlọ́ọ̀ni ṣùgbọ́n látàrí àbòsí tí ń dà wọ́n láàmú àti gbéraga ó wà nínú suratul naml aya kẹrìnlá ọlọ́ọ̀ni wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa uluwa. wọ́n tako wọ́n tako gbígbọ́ ọlọ́run ọba gbọ́ lólúwa tó ṣẹ̀dá gbogbo nǹkan nígbà tó sì ṣe ike nínú ẹ̀mí wọn wọ́n mọ̀ dájú pé kò sẹ́lòmíì tó ṣẹ̀dá gbogbo nǹkan bí ìbá sọlọ kí wọ́n á ló ti kí ló mú wọn máa ṣàtakò lójú ayé ọlọ́run ní goldman àbòsí ti ń dà wọ́n láàmú ni wàá olówó àti gbéraga orí nǹkan mẹ́ àti sẹ́nìkan wá sọ pé kò sọ́lọ́ tẹ́ bá a náà ṣe ń gbọ́ láwùjọ wa bá ń ṣe ń gbọ́ láwùjọ wa ẹnìkan wọn lọ mọ̀wé títí títí tí ọwọ́ á mọ̀wé débi pé rìsọ́ọ̀tì kan tó mú jáde látàrí ẹsipárímẹ́ǹtì irọ́ tó ṣe òun náà ní pé ọ dájú pé ó ní tìǹ ẹni tí ń da láàmú ní gbéraga gẹ́gẹ́ bí tó ti da fáráhù láàmú tẹ́lẹ̀ iná ní ń dòun náà gbogbo ẹ̀kọ́ tó bá ó túmọ̀ sí pé àbòsí ń dọ̀ ọ́ láàmú ìgbéraga òsìjọ́ gbádùn torí ẹ̀ àwọn èèyàn wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn iná ẹ̀ ní sọ lójú ayé pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ipò ńlọ dáhùn ṣùgbọ́n ní tó dájú òun náà ní pé oníkálukú mọ̀ pọ́ lọ́wọ́ bá lọ́ dáhùn lọ́wọ́ bá fi ń ṣèbéèrè nínú àyà karùnlélọ́gbọ̀n nínú súrọ̀tù Tur ọlọ́ni am khuliqu min ghayri shay'in am khalaqa as-samawati wal-ard bal la yuqinun ọlọ́run ní ṣé asán lásán ló dá wa ni ìdáhùn rẹ̀ ní pé asán lásán kọ́ ló dá wa torí ilé tí ìwọ ń gbé nísìnyìí ilé tó kọ́ kalẹ̀ kò bá jẹ́ ilé alárinrin kò bá jẹ́ ilé kín àá ṣé ilé lè dára rẹ̀ kọ́ fún ọ ebi wọn náà lọ ń kọ́ ebi wọn náà lọ lọ gba àwọn ọmọlé wọn náà lọ lọ gba káfíńtà wọn náà lọ gba ẹni tó bá ọkùnrin gbà tí wọn rẹ̀ tán àá ilé àṣẹlẹ kọ́ra rẹ̀ bọ́ọ̀ wá ní ìwọ bí wọ́n ṣe dáa tó bí wọ́n ti ṣe jẹ́ ní pàtàkì tó ṣé asán lásán lọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ pé asán lásán ló dá ọ ọ dájú pé ọ faraya ó pinnu bẹ́ẹ̀ wulẹ̀ pé ntí ọba tó gbà lẹ́jọ́ fún oníkálukú wa lọ́mọ̀ pé asán lásán kọ́ ló dá ọ torí pé ọlọ́run ọba ló dá wa. amhumul khaliqun ọlọ́run ní bí ọba jẹ́ asán lásán ló dá yín sẹ́yìn lẹ́wà dára yín ṣé ìwọ ló dára rẹ̀ ìwọ wo ìwọ tó yẹ kó o lè tu tẹ̀tẹ̀ ìwọ ò lè dá nǹkan kan á kó o dòrí ara rẹ̀ bó o bá sì yí pé irọ́ ni o lè dá nǹkan èèpẹ̀ yọ hóró kan ni ọ̀dá fún akari kò rí bí àkàrà rẹ bí àkàrà rẹ yóò ti ṣe tú sépò láti rí rí ó tù torí ẹ ṣé ìwọ lè dá nǹkan kan ìwọ ò lè dá nǹkan kan am khalaqa as-samawati wal-ard àbí ọ̀dà bí ọba jẹ́ pé ẹ̀yin ẹ̀ ń wora yín pẹ́yìn náà lè dá nǹkan kan sẹ́yìn lè dá sánmà yín lè dá lẹ̀ wàláhì ìwọ ọlọ́run ọba wa lè dá nǹkan kan ìwọ lọ́ọ́ dá wa gbogbo èèyàn lọ́mọ ẹnu ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ yẹ ẹ̀mí rẹ̀ wò yọkàn rẹ̀ wò wọn náà bá ń bẹ̀ bẹ́ẹ̀ pé oníkálukú wa la mọ̀ dájú pọ́ lọ́wọ́n ba lọ dá wa torí rẹ̀ iná ni Abul Atahiya ìní sẹ́ ń sọ fún wa nínú ewì rẹ̀ kan wípé wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahid gbogbo nǹkan pátátó ọba wò láyé yìí wàá rí àmì lára rẹ̀ àwọn àmì yìí ń tọ́ka sí pé ọlọ́run ọba wa ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba ò pé méjì. dákun wú ara rẹ wò wú ara rẹ wò yóò lójú pé ọ̀kan ṣoṣo lọ́lọ́ ọ fẹ́ ọrọ tó sì fẹ́ mú jáde náà lórí mú jáde ọfẹ fẹ́ sọ̀rọ̀ ọ fẹ́ náà lóhùn rẹ bá jáde ọfẹ fẹ́ sọ̀rọ̀ tínrín ohùn náà lóhùn rẹ bá jáde kẹhùn lóhùn rẹ bá jáde gbogbo nítorí pé tí ọlọ́run bá bá pé méjì ọkàn ọba sọ yìí pé nígbà tó o fẹ́ tínrín òun kíkẹ́ lòun fẹ́ kọ́ kẹ́ ọ̀kan ni sì sọ pé lòun jáde kò lè tínrín kọ́kẹ́ lẹ́ẹ̀kan náà ọkàn ò sì ṣeéṣe kọ́ má ṣẹlẹ̀ ìjọba ṣẹlẹ̀ láàrin àwọn ọlọ́run méjèèjì tọ́lọ́run bá pé méjì ní tí wọ́n rẹ jẹ tó ní ọlọ́run tí wọ́n ń sìn wọ́n kan bẹ ní rẹ ọ̀gá bẹ láàrin ìlú yín ọ̀kan wa bẹ ń ẹni tó bá ti gbàgbọ́ bá nǹkan gbàgbọ́ aláìgbàgbọ́ ni torí ẹni tó bá ti lóun sin lọ́ọ̀ méjì aláìgbàgbọ́ ni ẹni tó bá ti ní ọlọ́run mẹ́ta ló ń sìn aláìgbàgbọ́ ni ẹni tó ní ọlọ́run mẹ́wàá ló ń sìn aláìgbàgbọ́ ni ó wà nínú hadith wípé ọ̀kan nínú àwọn sàábì wọ́n ń pè ní Hussein Hussein yẹn òun ló bí sàábì kan ń jẹ́ Imran ẹ̀rí pé bàbá dárúkọ Imran ibn Hussein àmọ́ ń sọ pé ọlọ́run kó yánú sí àwọn méjèèjì ìyẹn bàbá àti ọmọ rẹ̀ kí bàbá yìí ó tó gba ìsìn Islam ìyẹn Al-Husayn anábì sallallahu alaihi wasallam ó sọ alábàápàdé rẹ̀ anábì wa bi léèrè wọ́n ní ọlọ́run mélòó ló ń sìn ó ní méje ni wọ́n ní bó wọ́n wà ó ní mẹ́fà ń ọ̀kan bẹ ń mẹ́fà ń ọ̀kan bẹ ń bọ́ọ̀rọ̀ bá dojúrú tí gbogbo nǹkan ta kókó tó rọ́nà gbégbà èwo lọ́ọ́ máa pè ó lè tọ́ wà ń sánmà ni wọ́n bá pè tọ́ wà ń sánmà lọ lágbára láti yanjú ìṣòro fún ọ èyí tọ́ wà ń sánmà lọ lágbára láti mú kó rójútùú sọ̀rọ̀ rẹ̀ kí wọ́n á lóde tó o máa ṣeun nìkan sọ ọmọ fáwọn yòókù wọn èso lọ́ni torí ẹ gbogbo nǹkan pátá ìní ń tọ́ka sí kọ̀ọ̀kan ṣoṣo lọ́lọ́ ẹ wo nínú medicine àwọn olùmọ̀ nípa medicine tẹ́ bá ń sọ̀rọ̀ nípa tẹ́ bá ń sọ̀rọ̀ nípa orí èèyàn tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ọpọlọ èèyàn wọ́n ń bẹ lágbárí èèyàn millions upon millions upon millions cells ńlọ́wà lórí cells yẹn bóyá lẹ́sẹ̀ ká tẹ́sí ma pé million upon million upon million upon million bóyá lẹ́sẹ̀ ká ẹ̀rọ pé tí ọba ti ṣe kà àfi ká bu nọ́mbà kan tí ó yà yàn lẹ́nu tonto ṣẹlẹ̀ nù ọlọ́dọ̀ wa da wa bá wa ta rí ba ṣe rí rondórondórondó yìí adúrúntọ́lọ́ wa kó sí wa lára tẹ́ pé àwọn tó bá nímọ̀ nípa rẹ̀ níṣẹ́ lọ́yẹ kí gbogbo wọn kó gbà fọlọ́ níṣẹ́ lọ́yẹ kó ọmọ jọ́sìn fọlọ́ ọba lónìí kan níṣẹ́ lọ́yẹ kó tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lọ́wọ́ bá fi gbogbo ntàǹfin ríran yìí tó lọ́wọ́ bá fi ran gbogbo ntàǹfin jẹ́ni tó mọ̀nà yìí tó lọ́wọ́ bá fi ran nítorí pé ìmọ̀ tó bá dáa yìí máa darí ẹni lọ síbi kàṣin lọ́nà. wa fi kulli shay'in lahu ayatun ikú ọlọ́run ọba ló dá mi ọlọ́run ọba ló dá gbogbo nǹkan ọlọ́run ọba ló máa ń fún ni ọlọ́run ọba ló lè ṣàì fún ni ọlọ́run ló lè gé nígá ọlọ́run ọba ló lè rẹni sílẹ̀ kí n sì gbàgbọ́ wípé ọlọ́run ọba ló ní àkóso lórí gbogbo nǹkan ṣé gbogbo eléyìí lásán ó ti tó láti jẹ́ mùsùlùmí bí rárá o eléyìí ò tó láti fi jẹ́ mùsùlùmí torí tó bá gbà pọ́lọ́n lọ́dà òun ló sì ṣẹ̀dá gbogbo nǹkan tó gbà pọ́lọ́n ọba òun ló máa mú ní sẹ́mi òun náà ló sì máa ń gbẹ̀mí tó sì gbà pọ́lọ̀ òun ló làkóso lórí gbogbo nǹkan tó o bá gba gbogbo eléyìí eléyìí lásán kò tí ì tó láti sọ ọ́ di mùsùlùmí nítorí pé ńgbà tí ọlọ́run bá ń sọ fún wa nínú àwọn àyàtà kàṣíwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó ní wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah tó o bá bí wọ́n léèrè tó o bá bí àwọn aláìgbàgbọ́ léèrè pé ta dá wọn àwọn náà sọ pọ́lọ̀ ni gbígbà tí wọ́n gbà pọ́lọ̀ wọn bá ló dá wọn kò mọ̀ sọ wọ́n di mùsùlùmí kò sọ wọ́n di mùsùlùmí tó ń ti pé wọ́n gbà pọ́ lọ́wọ́n ọba lọ́dà wọn kò pé kánábì ọmọ jà wọn lógun tó ń ti pé wọ́n gbà pọ́ lọ́wọ́n ọba lọ́dà sọ́mà àtìlẹ̀ kò pé kánábì ọmọ pè wọ́n sí di ẹ̀sìn Islam eléyìí túmọ̀ sí pé káká gbà yí pọ́lọ̀ lọ́dà wa ká gbà pọ́lọ̀ wọn ọba òun náà lọ́ba tí ó mú wa máa bẹ òun náà lọ́ba tí ó gbẹ̀mí wa ká sì gbà pọ́lọ̀ wọn ọba tó dá wa òun náà lọ́ba tó ṣe wípé ó ní àkóso lórí gbogbo nǹkan eléyìí lásán kò tó láti sọ ni di mùsùlùmí kò tó láti sọ ni di mùsùlùmí àyàfi téèyàn bá tún sin lọ́wọ́n ọba lónìí kan ṣoṣo torí téèyàn bá gbà pé ọlọ́run ló dáhùn ọlọ́run ló ṣe gbogbo nǹkan ṣùgbọ́n èèyàn gbàgbọ́ pé ọlọ́run ọba wa òun náà lọ́ba tó ṣe wípé a gbọ́dọ̀ jọ́sìn fún ká sì máa jọ́sìn fún lódodo èèyàn tí ì jẹ́ mùsùlùmí àyàfi kéèyàn máa sìn lódodo tẹ́lẹ̀ ìbá yé wa nígbà míì a máa ń ṣàdúà a máa ń ṣàdúà àdúrà tá a máa ṣe òun náà ní wípé ẹ kọ́lọ́run ọba wa téèyàn bá ń sáré wọ́n máa ṣàdúrà pé kọ́ lọ́wọ́ gbà kóso kọ́ lọ́wọ́ gbà kóso àkọ́kọ́ àkóso ò lè bọ́ mọ́lọ́wọ́n ba lọ nígbàkigbà nítorí pọ́lọ́wọ́n ba ni al-mudabbir ọba tó ṣe pé ń ṣàkóso lórí gbogbo nǹkan ó ní ń darí gbogbo nǹkan ma sha Allahu kan wa ma lam yasha lam yakun ìtọ́lọ́wọ́n bá bá fẹ́ ló máa ń ṣẹlẹ̀ ìtọ́lọ́wọ́n bá bá fẹ́ kò lè ṣẹlẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹ́ yìí pé ká máa sọ pé kọ́lọ́wọ́n bá gbàkóso lórí aláàárẹ̀ yìí kọ́lọ́wọ́n gbàkóso lórí ìdààmú tó bá wa àní sọ bẹ́ẹ̀ o á sọ pé tó fún aláàárẹ̀ yìí ní àlàáfíà ọlọ́run ọba tó ní àkóso tákóso ò sì lọ́wọ́ rí dípò pa sọ pé kọ́ gbà ní ìsìn lórí ọ̀rọ̀ wa tó dàrú bá eléyìí túmọ̀ sí wípé ká gbàgbọ́ pé bá lolúwa eléyìí a rí i pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra eléyìí tí àwọn ọmọ wa tí wọ́n ń kọ́ láwọn alẹ́ rí i pé tòhídò rògbòbíyà yìí òun náà ní kókó tí wọ́n ń gbé lárugẹ níbẹ̀ tó bá jẹ́ pé tòhídò rògbòbíyà yìí ó wà pẹ̀lú àwọn wọn ti mùsùlùmí la wá àkọ́mọ làìbáàdà àkọ́mọ tẹ̀wéèdì tó ní ṣe pẹ̀lú pé káwọn èèyàn wọn sin lọ́wọ́n ọba lónìí kan ṣoṣo kọ́ lọ́wọ́n ọba kó tún wá sí kó sì ràn wá lọ́wọ́ kó já gbọ́ ẹ̀sìn wáyé dáadáa kọ́ ràn wá lọ́wọ́ láti máa ṣe bí ó ti ṣe yọ́nú sí wa. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́wọ́n ọba lẹ́yìn náà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa kí ọlọ́wọ́n ọba kí wọ́n san wọ́n ní ẹ̀sùn olóore ẹ̀rí gẹ́gẹ́ bí tó wà nígbà yìí wọ́n nígbà tí ẹ̀ ń sàlàyé fún wa nípa pé ọlọ́wọ́n ọba ní mọ́ rọ̀yàn lọ́rọ̀ ọlọ́ba ní máa ń búyàn lọ́mọ ní máa ń fúnyàn ní gbogbo téèyàn bá ń fẹ́ wọ́n ní báwo wá ni a ti fẹ́ sọ pẹ̀lú àwọn tẹ́ máa sọ pé tó kó gbogbo òṣòro rẹ wá àwọn yanjú rẹ̀ fún ọ kódà kó jẹ́ pé owó lọ́ọ̀ bá ń wá àwọn ọ̀rọ̀ lọ́rọ̀ àrísìkí tó wá jẹ́ pé ọmọ náà lèèyàn bá ń wá kéèyàn wá àwọn ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ ṣé àwọn wọ̀nyí wọ́n ní sáré sọ pé wọ́n jẹ́ ministers fọ́lọ́ ni àbí wọ́n jẹ́ ambassador fọ́lọ́ àbí báwo la ti fẹ́ sọ gan pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ bá wa sọ yìí alhamdulilayi oníkálukú náà ló mọ̀ dórí àwọn ẹni tí wọ́n ń ṣe ìpolongo bẹ́ẹ̀ pé àwọn ò lè tu tẹ̀tẹ̀ kò sí táwọn lè ṣe torí ìdààmú tó bá àwọn náà ló jẹ́ kí wọ́n máa kéde bẹ́ẹ̀ torí tí wọ́n ẹni tó ní kó kó gbogbo ìṣòro rẹ̀ wá ìṣòro ń bẹ fóun náà ni ìṣòro tí ń bẹ fóun ni kò fẹ́ gbowó lọ́dọ̀ rẹ̀ owó owó ìró owó ń dà láàmú òun á fẹ́ gbowó lọ́dọ̀ ẹni tí ń pè torí tí ọba ti ṣòro fóun náà kí ni pé kó kó gbogbo ìṣòro ó tún ní kó mówó wá ah, ah, ó tún fẹ́ẹ́ fi kún sòrò rẹ̀ ni bí ẹni tó sọ yìí ẹ òun ṣe ọ̀nà tí ó fi lówó fún ọ ó lówó tó jẹ́ pé ẹnìkan ò nírú rẹ̀ rí wọn náà ti wà pé rọ́bùrúkú nù irú owó wò lẹ́nìkan ò nírú ẹ̀ rí so tó bá yẹ kó òun ṣòwò fún ọ yóò tún wá owó lọ́sàn-án torí owó làfi wọ́wọ́ bákan náà ẹni tó lòun fún ọ lọ́mọ níbo wá lòun ti ń fabricate ọmọ nígbà tí èsì pé ẹni factory tẹ̀ ń ti ń sọmọ ọlọ́run bá ló máa ń fún mi lọ́mọ ó sì ń bẹ́nu àwọn èèyàn tó lọ́wọ́ bá ti dá lágàn wọ́n máa gbọ́ pé wọ́n ń bímọ ni àwọn ò ní bímọ tí wọ́n kó láyé kò sí ọgbọ́n tí wọ́n lè dá láyé tí wọ́n bímọ nígbà tí wọ́n bá wá lọ́dọ̀ ọlọ́mọ tó ti pọ́dọ̀ àwọn ẹni tó ń takùtọ̀ ti máa dájú ni pé ó ti sin náà bá a bá wá wọ́ lọ bí tí ọ̀dà tọmọ bá ya gara wa tó ń ti kọ́ náà ní òfin ọ ya gara wa tó yẹ ṣáájú kó o sì tó ṣẹra rẹ o ti ṣẹlẹ́dà rẹ torí ẹ ẹ dákun ẹjẹ ayé parọ́ fáwọn èèyàn ìwọ tó ṣe pé dààmú ní bẹ fún ọ̀gá alára ọ̀hún mọ bó ti ṣe ṣẹlẹ̀ ayé tiẹ̀ náà o sì ń sọ pé káwọn èèyàn kó sòrò wọn wá ìwọ gẹ́gẹ́ bíi ta ni ìwọ gẹ́gẹ́ bíi ta ni ọ̀gbọ́n tọ́lọ̀ wọn bá sọ ni ó ní laqad ẹ kó gbogbo òṣòro yín gbogbo wàhálà yín ẹ kó tọ́lọ́run ọba lọ mọ́ kó wàhálà rẹ lọ báyìí nítorí pé èèyàn ò ní nǹkan kan tí ó fi kún fún ọ ju wàhálà lọ torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá yín ó ní ẹ máa pè mí bí ẹ bá ti pè mí ń dà yín lọ ọlọ́run ọba là á ké pè torí pé ọlọ́run ọba ló lè ṣe ẹnìkan ò lè ṣe ní kò sí lọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ ọlọ́run ló wà ọlọ́run nìkan ló le fún mi ìwọ ń ṣé ní tí wọ́n fi ọ̀dọ̀ èèyàn ló ni ṣé torí ẹ̀ ọlọ́run ọba ni kò pè gbogbo nǹkan tọ́lọ́run ọba ṣe fún ọ ọwọ́ afọ ọlọ́run ọba alẹ̀ ó fún èèyàn tí wàhálà ń bò náà á dúpẹ́ fún. ṣé kò sì jẹ́ pé àwọn kan bẹ tó jẹ́ pé tó àwọn débi pé wọ́n lè jókòó pé kéèyàn máa kó bùkátà ti yàn wá àwọn làwọn máa bá bá ọlọ́run sọ̀rọ̀ ní direct. kò sí pé àwọn kan bẹ fẹ́ lọ́sọ̀rọ̀ níbẹ̀. lásán bùkátà tiẹ̀ ṣé òun ò gbọ́ bùkátà pé má ń yàgbẹ́ má <laughs> má ń tọ̀ lẹ́yìn náà òun náà ní bùkátà lọ́dọ̀ tí lọ́kàn bá ara sọ bá rówó ra ó ti yé ẹni tí ń ta àwọn èèyàn jẹ ẹni tó ń tàn jẹ ní bọ́lọ̀ ń jẹ ọgbọ́n. nígbà tó sọ fún wa nípa pé mòjísà ara àwọn mòjísà tọ́lọ̀ fún àwọn ànábì ọlọ́run wọ́n lè jẹ́ alẹ́ rínú àwọn èèyàn tá wà láyé lónìí náà tó yẹ pé a lè nírú mòjísà bẹ́ẹ̀ because tẹ́ ẹ bá ń sọ fẹ́ lómi bọ́yẹ̀ jọ ń sọ̀rọ̀ àbí nǹkan dà yín papọ̀ ó lè nípa nu ẹ mọ́ à àwa mọ̀ ní lọ aṣọ ọdẹ èkúté àbáṣọ ọdẹ tán. ọba ni mo jáde òpìdán lásán ní òpìdán òpìdán lásán ọsọ ọdẹ èkúté ọsọ ọdẹ alábàá ọsọ ọdẹ aláǹgbà òrọ òpìdá òpìdá lásán làwọn eléyẹn torí pé sànàbì ni wọn wà á dà ní ẹ̀hẹ́n ọlọ́run fáwọn ànábì láwọn àmì ńlá wọn nítorí kí lè bá àfi sẹ̀rí lórí pànàbì ọlọ́run làwọn ní sànàbì ni wọ́n dà tó fi jẹ́ pọ̀ ń wá dáká ọlọ́run wá gbára ká. tó ọ̀rọ̀ ni a ti gbọ́n kọ́lọ́ba kó sọ wa níbi ká mọ wá dán káàkiri ká sì mọ̀ pé ìdájọ́ ẹni tí bá ń wá dán káàkiri náà àwọn olùmọ̀ ti wá sọ ọ́n kì wa ń bẹ̀ kọ́lọ́ yàwá yà wọ́n torí ìdí eléyìí ibi tí á dúró sí ni torí àsìkò wa abẹ́ọ́lọ́n kó dáhùn kó jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ náà yìí ju bí ẹ ti bá a sọ lọ kó wá jẹ́ kí ọ̀rọ̀ náà ti wá láǹfààní láyé àti lọ́la àlìkíyàmọ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.